Calvin. ẹ ǹlẹ́ o. yes sir. níbo lẹ ń lọ. onípa ni sà. onípa ah, ọ̀nà jì díẹ̀ o. padà ẹ wọlé ẹ mú four five wá. ah ah, bàbá four five kẹ two five la máa fún yín. ah two five o láti Kòròdú ọ̀nà jì díẹ̀. dáàdi ọ̀nà òjì ìgbà mélòó kò sódò ọ̀pọ̀ náà gbogbo ọ̀nà ti da ìṣẹ́jú mélòó máa fi dé nípa ǹsìn ẹ gbé wa ọmọ yín náà ní ẹ bá wa wò ó ṣe dáàdi. ọ̀dà ẹ ẹ ṣe báyìí ọ̀ya ẹ wọlé kẹmú three thousand wáyé wọlé. ẹ wo bàbá two five la máa fún yín òun náà ni kò sí èsì inú mọ́tò yín yẹn. ẹ ọ̀dà táwọn máa ní ìjẹ̀rẹ̀ ọ̀yẹ́ wọlé wọlé wọlé. ẹ ṣé sà ẹ ṣé sà. wá yẹ kí n wá mo yẹ kí n wá pọ́ọ̀sì kékeré kan kí n máa tu àwọn owó yìí sí eléyìí tó fi múra dáradá kò dáa tẹnitẹni tàbí sàǹtà tán bẹ̀rẹ̀ ká máa ṣe owó wa rádaràda ká máa rún ní ìwùkún báyìí kò dáa bẹ́ẹ̀ ìjọba sì ti ẹ̀rí sọ fún wa ṣùgbọ́n àyànfín ibi tó jẹ́ pé níbo jẹ́ pa bẹ̀rẹ̀ ẹsẹ̀ lójú orí bẹ́ẹ̀ ọ̀yà dọ̀là ní kí pọ́ọ̀sì kan sí i ká máa fi ṣe ká máa fi tó dáadáa tó yẹlò gbogbo ẹ bẹ́ẹ̀. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje <laughs> jẹ́ ń ka àmọ́ jẹ́ ń ka nínú báǹkì ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje <laughs> lẹ́yìn ìgbà tí mo yọ owó epo tí mo sì jẹun tí mo fún àwọn wetin you carry àtàwọn area boys tí mo fún wọn tiwọn ló tún kun ẹgbẹ̀rún méje yìí ah, ah. ẹgbẹ̀rún méje tán iye owó sí ọjọ́ kan péré báyìí owó ọjọ́ kan péré báyìí ló lọ ló ń lé owó oṣù kan tá a máa ń gbà lọ́wọ́ chiefu lé lọ báyìí <laughs> ṣé báyìí ni yóò máa rí lọ ah, tó bá yẹ pé ń rí lọ báyìí ọpẹ́ nìyẹn o àṣé alẹ́ ní bá rí ni chiefu ọpẹ́ o ńgbà tá a bá máa fi ṣe eléyìí láàrin oṣù mẹ́fà ọdún kan sífù gan yóò rí yàn níta yóò máa ṣe ẹ̀lẹ́sà ìnáka sí olówó. ọlọ́run ó ṣe é àpò òṣè o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe ó ti rẹ̀ mí abomi ara ẹgbẹ̀rún méje ni wọ́n ṣàn ẹ̀wẹ́ ìdílé náà mo ló wà mo ló wà látẹ̀kùn náà mo ti wà ń bọ́ stop yẹn náà. Yeah. Owó tí mo ní kó wá mú fún mi bọ́ stop mò dúró de ẹ náà. Okay. Okay, no problem. Mo ń dúró. Yeah, mo ń dúró, mo ń dúró, mo ń dúró. bọ̀dá. sá. kí ló ń ṣẹlẹ̀ ẹ sì sọ̀kalẹ̀ ẹ fi mí pè ṣé ẹ ní sanwó mọ́tò tẹ wọ̀ ni. dádì ẹ ṣáà rí i pé tiyín náà ni mò ń ṣe rí i pé mò ń pè mò ń pè. ẹ sì ń fi mí pè ẹ ń fi mí pè ọ̀dà kí ni ká wá ṣe báyìí nísìn. dádì èmi ti mọ plate number mọ́tò yìí o ẹni wù ẹ̀ tí n bá rí yín bẹ́ẹ̀ ṣe wà yẹn mo lè ṣayé fún yín anytime. tí n bá mọ gáràjì lásán gbogbo àwọn tẹjọ ń ṣiṣẹ́ ń bẹ̀ máa bá everybody jẹ́ everybody máa wà ń fà kíá. mo ti mọ yín náà bàbá pupa mo mọ̀ yín dáadáa mo ti mọ̀ yín jù. ẹ ẹ eléyìí tẹ́ máa ma fi ṣe yẹn ẹ ẹ ṣe pé ẹni yẹn kó ń kókó wá ká mọ bá a ti máa ṣe. mo ti ń pè látẹ̀kọ́ náà ẹ ṣáà rí i pé mo ń pè the same network kọ́ là ń lò ó ní ní aago ẹ̀ ò ṣe lọ láti inú mọ́tò mo ti ń pè. ẹ wò ó network ló lòun lòun tiẹ̀. Um, ó dàbí MTN ló ń lò kẹ́dẹ̀ máa wo bíi twenty bay wà lára ẹ̀ tó bá dé bí ó máa ya ẹran mo lè fún yín ju two thousand ten ten ro yẹn gan lọ. ẹ̀yin ò lo MTN. náà mi lo MTN sir. ẹ̀ẹ́n àbájọ nǹkan tí tí nẹ́tíwọ̀kì ń tí fóònù yìí ò fi lọ dáadáa nìyẹn MTN lèmi náà ń lò. ok tẹ̀sí mọ̀ pé MTN káàkiri àgbáyé ni anywhere everywhere ni ẹ mú wá. ok ẹ wo lice die number aago ẹ ló wà ń bẹ bj ẹ lè pé. èmi ní MTN màá wá fi MTN ní torí anywhere ni MTN dé anywhere everywhere tó ti yé yín ẹ ṣeun. bọ̀ ẹ fi fóònù sa àdájì ẹ wá náà ẹ má ṣe yẹn náà. ẹ nǹkan kan náà là ń sọ. ẹ dájú o ẹ fẹ́ mú fóònù almost thirty thousand naira lọ torí two bay báyìí kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà. nígbà tẹ́yìn bá wá san owó mọ́tò tán á wàá pè é láfi clear rẹ̀. so torí two thousand lẹ ṣe máa mú mi fóònù lọ bàbá yẹ kẹ́ pardon mi náà kálẹ̀ tiẹ̀ ń lo pos mo ní atm card. àwẹ̀ àwẹ̀ ìta àìta pos àìta àǹtí wa owó làwa máa ń gbà tá a bá ti gbé yàn ẹ mówó wá àrùn ti kíní. bàbá ẹ má ṣe yẹn náà ẹ má ẹ má lọ wá owó ayé kan wà ń bí ẹ jẹ́ kémi kí n ṣẹ́tù yín one five ni o. ẹ̀hẹ́n ṣèbí ń tọ́ ẹ̀ka ti sọ nìyẹn ẹ ṣe dáadáa ni ẹ mú wá five yẹn náà àràpá rẹ ni. ìjọba làwa ti ń wa mọ́tò five. ọ̀dà n tá à ń sọ èèyàn dáadáa ni a ti máa ń sọ ọ́ nìyẹn n tá à ń sọ rè owó dání ń bó lẹ́tí ṣe léyìí sí tẹ́wá ń sọ pé kíní ọlọ́run dá ṣàánú wa sẹ́mọ̀kọ ọba kí náà ṣe ń bẹ̀ sà. ọba ìpẹ́ mú kọ́ bẹ́ẹ̀ bá ń lọ sọ́nà bíbà ẹ pẹ̀tẹ́sì kan tó ga sókè báyìí àwọ̀ yẹ́lò ni wọ́n fi kùn ún tẹ bá ti kọjá ìdí ẹ báyìí ẹ rí yànà kan lẹ́gbẹ̀ẹ́ báyìí bẹ bá ti yà gbàá ṣe bá ẹ wá tún rí yànà kan ní apá òsì báyìí ẹ bá ti débẹ̀ yẹn ibẹ̀ yẹn ní ibi táwa máa ń páàkì sí ẹ bá ti débẹ̀ báyìí ẹ béèrè bàbá yẹ́lò ibẹ̀ lèmi wà. ẹ fún ẹ lè lọ ẹ fún mi ẹ tí fún mi fóònù àwọn bàbá ẹ̀dá ń júwe oko ọba kí ni mo fẹ́ fọkọ ọba ṣe. tó fẹ́ fi oko ọba ṣe ni pé. ǹgbà tí five hundred naira yẹn bá ti rẹ́dì kẹ wá bá mi ní oko ọba park á fún yín ní fóònù yín. bàbá yẹn ti jájú ẹ wá ń bí ẹ jẹ́ kí n fún yín lówó yín. ẹ mú five hundred wá bàbá. dáadáa. ṣebí two thousand ládé ń wa. ẹ kọ́kọ́ mú one thousand yẹn wá náà ṣebí mi rèé. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fi fóònù lẹ̀ sẹ́yìn ni máa fún ní one thousand tẹ́ máa fẹ́ dá change padà. ìwọ tó fẹ́ fi two thousand lẹ̀ ṣé wàá máa fún ní five hundred. ó tẹ̀ ẹ́ gbà ẹ fún mi fóònù àti change. àní kó tó bí ọlà wa ti ń wa mọ́tò. a mọ̀ pé two thousand tiwa ti pé báyìí a fi yẹn ká kọ́kọ́ fi ìyẹn sápò ni ọlọ́run kó ṣàánú wa. ẹ tiẹ̀ lè wo pé ọmọ yín lẹ lẹ́yìn kí n tiẹ̀ pádàn nẹ̀ two thousand naira ẹ bẹ̀rẹ̀ sí ní dọ̀rọ̀ lẹ̀. fóònù náà ni gbogbo ojú ẹ ti fọ́ rádaràda yìí dàdá olówó ẹyọ dàdá olówó ẹyọ kò tiẹ̀ hàn lára tiẹ̀ rárá pé dàdá tiẹ̀ olówó ẹyọ ah! dàdá olówó jàǹbá four one nine tí ò lówó rárá. Baba wàhálà ẹ̀ ń ṣe bàbá dáadáa ọlọ́run ló mọ bí o ti rí fóònù yìí náà bọ́yọ̀ ojí gbé ni. sábà kínní lọ́wọ́. ẹ fún mi fóònù mi jọ kẹ kó sì kúrò ẹ ti jájú gan ẹni tó bá rí yín máa rò bóyá ọ̀dẹ̀ ni yín tẹ ṣe fìlà bí ẹnu àárọ̀. dáadáa. sá. ọmọ dáadáa ni àwọn ọgbà ọmọlúàbí tó yẹ kí wọn máa wù ni. bàbá bẹ já o. èrò dáadáa. bàbá bàbá bàbá yẹlò. dáadáa. bàbá yẹlò. ẹ o tẹ ohun tó ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ sà. nígbà mo ojú mo dúró lẹ́ẹ̀kan yẹn. kò yẹ kí n paná mọ́tò yìí mo wá ti gbàgbé mo paná. <laughs> bàbá bàbá bàbá yẹlò. bá mi tì í máa lọ ká gbẹ fi lè bá. kí n bá yín push ẹ. kí n máa lọ kí kálukú máa lọ tiẹ̀. kí n bá yín push ẹ. mò ń bọ̀ sá. dàdá àwúrú. ṣe bẹ́ẹ̀ sì lọ. ẹ àwúrú. kí n bá yín ti mọ́tò. mò ń bọ̀. àwúrú. àwúrú bọ̀. ẹ ẹ orí eléyà ọ̀yàlẹ̀ yagi oko ọkẹtàn ni o. ọládèjì hmm? ṣó sì ní ọmọdé yìí ń fẹ́ ṣá. kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. mi ò tó jẹ́ pé kòkòrò jobijobi ni ẹ́. sí ẹ̀yin guys yẹn fọ́nìṣà sí olóyìnbó ni wípé you can never get to where you want to be until you start moving from where you are. so for information èmi àti ìyàwó mi àti múra introduction lọ́wọ́lọ́wọ́ báyìí so ẹ̀yin ni kẹ́ ẹ múra kẹ́ ẹ yé ṣe bí ọmọdé. yóò ti yá wá dìjà nìyẹn. Ah, ah, ìjà o àkàngbára wa nímọ̀ràn náà ni. bébì ó dẹ máa bọ̀ kó wá join wa. ṣé bébì ẹnìkan lórí pé. oh sorry ó dáa ẹ má bínú gbogbo yín ẹ máa bọ̀ kẹ́ wá join wa ńgbà yẹn. ah mo ti ń jẹ́ lọ́sìnsìn o. Ah, ah you don't have to be now. kí ni bẹ́ẹ̀. nínú igi tó ń pè ní rèké o. adùn adùn ní ti rèké. ẹ káàsán sáà. Hello. lẹ o. airport road. airport ìkẹjà ni.